أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أدعوكم الله سبحانه وتعالى تركات جفوا أشهد أن محمد صلى الله عليه وسلم كي عليكم كي الله سبحانه وتعالى كي لنكم بأمبام سابع النبي أسوأ أن إلى النبي صلى الله عليه وسلم تفتي أجواب آه، القيامة àbí Allah subhanahu wa ta'ala kí wọ́n ta gba ìjọsìn wa ìrun ta kí gbogbo àwọn iṣẹ́ olóore tí a ń ṣe kí ọ̀nà ọba àdìkì ọ̀la kí wọ́n ta ti kó bá ìyọnu rẹ̀ pàdé. Ìtí abẹ́ fi ń ra wa létí láàárọ̀ yìí òun náà ní láti mọ kí ni nǹkan tí ó ṣe sábàbí ọ̀pọ̀lọpọ̀ aburú tí ó káàkiri láwùjọ wa kí ni nǹkan tí ó sọnù fún ẹnì kọ̀ọ̀kan wa àbí àwọn tí a rí pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn nǹkan tí ò bẹ́sìn mu àwọn nǹkan tí ò bá ìjọmọlúwàbí mu òun náà ni a máa rí tí wọ́n máa ṣe. torí pé ọlọ́run bá rí kí ọlá ọba tó dá wa ó pa wá láṣẹ ká máa jọ́sìn fún un ó pa wá láṣẹ ká máa jìnnà sí gbogbo àwọn nǹkan tí ò dáa kí ni nǹkan yìí òun náà ni al-muraqaba kí ni wọ́n ń pè ní al-muraqaba òun náà ni kí èèyàn mọ̀ wípé Allah subhanahu wa ta'ala ọba tí ó ń rí òun ni ọba tó sì nímọ̀ nípa gbogbo nǹkan tí òun ń ṣe níṣẹ́ àbí nǹkan tó sọ jáde lẹ́nu àbí nǹkan tó ń di sọ́kàn so muraqabatullahi subhanahu wa ta'ala. kéèyàn ọmọ yìí gbogbo ibi téèyàn bá wà bóyá ní kọ̀rọ̀ ni bóyá ní gbangba ni bóyá ibi téèyàn wà ni bóyá ibi téèyàn ò sí ni kéèyàn ó gbà pé ọlọ́run ọba àlèkè ọlá ọba tí ń ni tó eléyìí ó lágbára púpọ̀ ó sì wúwo púpọ̀ tó jẹ́ pé gbogbo ẹni tẹ́lẹ̀ bá ti sọnù fún gbogbo kan ọlọ́run láburú yóò fa ọgbà yóò rọ ọlọ́run láti fa nǹkan mí yóò rọ̀ ọlọ́run láti máa dá àdádálẹ̀ sínú ẹ̀sìn ọlọ́run ọba àdìkọ́lá yóò rọ̀ ọlọ́run láti máa fi ẹ̀tọ́ àwọn mùsùlùmí àwọn ọmọ ìyá rẹ̀ àwọn aládùúgbò rẹ̀ láti máa fi ẹ̀tọ́ wọn dùn wọ́n láti máa fara ní wọ́n láti máa fìyà jẹ wọ́n nítorí pé kò rúwúyẹ nínú ọkàn rẹ̀ ipe tó ń ṣe yìí Allah subhanahu wa ta'ala rí wọn kò rúwúyẹ nínú ọkàn rẹ̀ pé tó ń ṣe yìí Allah subhanahu wa ta'ala ó nímọ̀ nípa rẹ̀ kò rúwúyẹ́ nínú ọkàn rẹ̀ wípé ẹni tí ò tiẹ̀ gbà kọ́lọ́mọba àlekíọ́lá ń rí òun gbogbo pẹ̀lú ogun tó ń ṣe òun náà ni wàá bẹ̀rù ìyá rẹ̀ pé ee ó máa lè fìyà jẹ mí lórí so eléyìí tó bá ti kú nínú ọkàn èèyàn òun náà láàárín pé gbogbo bàjẹ́ òun náà ni ó rọ̀ lọ́rùn kò sí wàá tẹ́sí fún tẹ́sí pé tó ń ṣe yìí tó bá ti jẹ́ ògbéjà lókè yá mọ́ irú ẹni báwọn ìnígbàgbọ́ tí ọjọ́ ògbéjà kìyàmà yóò fúyẹ́ gan lẹ́mi rẹ̀ àbí kó tiẹ̀ kú kó tiẹ̀ mọ́ sínú ẹ̀mí rẹ̀ nítorí pé ẹni tí ó gbà fọlọ́n ọba àlekí ọlá ń rí wọn ta ni ó sì dájọ́ tó bá jẹ́ ògbéjà kìyàmà Allah ibi Allah subhanahu wa ta'ala náà ni ó sì dájọ́ ọba tí ó sì dájọ́ yìí náà ni ò tiẹ̀ tí gbà pé bóyá ń rí wọn kátó wá sọ pé yóò wá gba venue yóò gba ọjọ́ àyè àsìkò tí wọ́n sì dájọ́ yóò wá gbà gbọ́ so àbí kí mùsùlùmí òdodo ká jẹ́ kí eléyìí àkó wà nínú ìtààmù fi tara wá jí ní gbogbo gbà gbogbo tó o bá ń ṣe máa gbà Allah subhanahu wa ta'ala ń rí ọ ẹ ìwọ tó ń pè nǹkan mí ń ta tó ń pè nǹkan mí ń kọrọ yàrá ìwọ níta aláwo ní yàrá ṣé ọba tó rí ọ níta nígbà tó ń ṣe bí ẹ tó ń ṣe láyé láyé kọba ọ náà ló ẹ ìwọ tó ń saburú ìwọ tó ń mutí kọrọ tó ń rọ sínú àgé tó ń rọ sínú ike pítílẹ́rì tó ń rọ sínú ike làkàtìrà táwọn yóò fi máa rò pé àbí kò fi ní ni ọba àlekíọ́lá ọba tó rí ọ nígbà tó bá gbégbó rẹ̀ lọ́wọ́ ọba rí ọ nígbà tó rọ àbá ọba àlekíọ́lá di ọba tá a lè máa tàn jẹ àbá àwọn bíi ara wa náà là ń jẹ ìwọ ẹ á èèyàn rí èèyàn gidi làwọn èèyàn máa rí ọtí tó bá dìgbà tí ojú bá kó fírí ẹ àti ìyàwó ìyàwó ìwà àtọmọ ọlọ́mọ ó ń ṣe ní kọ̀rọ̀ yàrá tó o mọ̀ yìí kí Allah subhanahu wa ta'ala rí ọ ẹ àbí ọ nígbà tó bá gbangba kò lágbára láti rí ọ nígbà tó bá wà ní kọ̀rọ̀ yàrá ìwọ tó ń tó mú ọ lọ́wọ́ tó ọ kan máa wọ̀ tí ìtọ́lọ̀ ọba àlejò ọlá rírí tí ń rí wa tọrọ kíkà ogun tá à ń ṣe ó ju agbára cctv camera lọ ẹ ṣé ìbá wa gba bọ̀rọ̀ ọkọ̀ bá tó ọba àlejò ọlá rí ẹ̀mí ogun tí bá wà tá a bá àbí tí wa dáadáa ṣé bá rí cctv camera táwọn òyìnbó ṣe ẹ ṣé ìbò lágbára tó ni jalè ń bì kan tó ti

tí ọmọ ìyá rẹ̀ ọba sí bẹ́ẹ̀ ibi tó ti ń sọ ibi tó ti ń bà á jẹ́ ṣé ọlọ́wọ́ ọba àlekẹ́ ọlọ́wọ́ sí bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọba àlekẹ́ ọlọ́wọ́ kọ́ kalẹ̀ ni àbí kò ní fi hàn tó bá dijọ́ bídà kìyàmù pẹ̀lú gbogbo àwọn nǹkan tó gbèsè ọlọ́wọ́ ọba àlekẹ́ ọlá ń sọ fún wa nínú alukur'an ọlọ́wọ́ ọba àlekẹ́ ọlá ọlọ́wọ́ bá àlekí ọlá ó ní ẹgbára ní Allah subhanahu wa ta'ala ọba títí gbámú rẹ̀ lágbára nígbà tó bá gbáyàn mú ọba títí máa kẹyàn nítorí máa ń fa àánú ẹ̀yìn tọ́lọ́wọ́ bá àlekí bá gbá mú tí bá fa ni gbogbo ọ̀sẹ̀ pátápátá òun náà ni ó parí àmọ́ tó bá fi nǹkan bá gbá wa mú yóò tún fi àánú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò tún fi kú tí ò sẹ́ni kankan bẹ́ẹ̀ alladhi yarak ọlọ́ọ̀bà àlekè ọ̀la ń rí ọ ẹ̀yìn àjàkú nígbà tó bá dìde wa taqallubaka fi sajidin nígbà tí wọn náà bá darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń forí kalẹ̀ fún Allah subhanahu wa ta'ala ẹ̀yìn tó bá ń forí kalẹ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala kó gbà yí pé ọlọ́ọ̀bà àlekè ọ̀la ọba tí ń rí ọ ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́ọ̀bà àlekè ọ̀la tún sọ fún wa nínú al ó ní wa huwa ma'akum aynama kuntum ọlọ́ọ̀bà àlekè ọ̀la ń bẹ pẹ̀lú gbogbo bí tẹ́ bá wà gbogbo bí tẹ́ bá wà pátápátá

tí eléyìí tí ọmọ tí ẹ̀dá tọ́lọ́ọ̀bà àlekè ọlá dá tó bá wá gbìyànjú tó bá ṣe nǹkan tó lágbára tó báyìí títí fi ń ṣe yáì tí ọlọ́ọ̀bà àlekè ọlá ọba tó dá wa kò wá lágbára láti wà nínú sámà kó wá mọ rí gbogbo tí ń ṣẹlẹ̀ kó wá mọ mọ gbogbo tí ń ṣẹlẹ̀ ẹ kó sì ní kápá lórí gbogbo tí ń ṣẹlẹ̀ so ọlọ́ọ̀bà àlekè ọlá ó ní òun wà pẹ̀lú wa o ẹ ìmọ̀ ọlọ́ọ̀bà àlekè ọlá ó wà pẹ̀lú wa ọlọ́ọ̀bà àlekè ọlá ń rí wa ó sì ń gbọ́ a bá ń ṣe gbogbo ibi ó ní inna Allaha la yakhfa alayhi shay'un fil ardi wala fis sama ó ní ọlọ́wọ́ bá àlejò ọlá fún ní sámà ni wala fil ardi nílẹ̀ ẹlẹ́ ni wala fis sama kọ́dà ti ṣe débi sámà nǹkan kan ó ní àlọ́wọ́ yìí sínú ọkàn wa wípé tabati fẹ́ ṣe nǹkan ẹ̀ ọwọ́ tí wọ́n wò sí ọwọ́ pé àkọ́wá ní ọlọ́wọ́ bá àlejò ọlá ń rí

Umar òun máa ń rìn káàkiri tí ó máa gbọ́ pé kí ni kọ́lẹ̀ lómi òní mọ̀ ni yóò fẹ́ gbọ́ pé kí ni táwọn aráàlú ń sọ kí ni táwọn aráàlú ní bùkátà sí tóun ò tí ì ṣe ẹ̀ àmọ́ yìí ìyá rẹ̀ wá ń sọ fún pé ó yá dìde dìde dìde ilẹ̀ ti fẹ́ mọ́ tètè lọ gbé wàrà kó o sì bomi tí kó bá fi ṣe dáadáa ọmọ yẹn wá sọ fún wa pé àti ẹ̀ mọ̀ yí pé aláṣẹ mùmíní Umar ibn al-Khattab ó ti ní a gbọ́dọ̀ máa fomi da ìlú ti wàrà táwa gbé fáwọn èèyàn pé wàrà gidi ni ọwá ni àti wá bẹ́ẹ̀ ṣé umaru wá wáyé àyè tí wàá rí wa ni ẹsẹ̀ ìwà òní ọmọ wa fún létí pé tí o bá ti umaru bí ẹ ọwá ni ma'ana ó ní ọlọ́wọ́ bá ni kọ́dà bí umaru ti ẹ̀sìn umaru ti ń kọjá lọ umaru wa gbọ́ ó gbọ́rọ̀ yẹn umaru sì já wọlé pé kó di àárọ̀ ọjọ́ kejì umaru lọ kàtọ́ wípé ọmọ kan bẹ nílé báyìí ọmọbìnrin báyìí báyìí lọ gbìyànjú kó fẹ́ ọmọ òun nítorí pé irú ọmọ òun ọmọ tí ó bá máa bí ọmọ rẹ ni ó máa jáde lára rẹ lọmọ tó fi mọ̀ yìí pé ọlọ́wọ́ bá àríkẹ́ ọláríyàn kọ́lá bẹ́ẹ̀ rẹ̀ kò sí bẹ́ẹ̀ so ro ìkànnú àwọn ọmọ Umar ibn al-Khattab radiyallahu anhu olówó afẹ́ ọmọ táwí arábìnrin so kí mo bẹ́ẹ̀ ló ń bẹ̀ ni pé àkágbà yìí pé Allah subhanahu wa ta'ala rí wa ọ̀pọ̀lọpọ̀ wa náà ń ṣe

hadith jibril tó wá bá anabi sallallahu alayhi wa sallam eh, ó wá ní wa èèyàn ìwọ́n ń béèrè àwọn béèrè oríṣiríṣi lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam lójú a tàbí káwọn tàbí anabi fi lè ṣe kíni kan fi lè kọ́ ẹ̀kọ́ nípa rẹ̀ wa sallam akhbirni wa sallam mi al-ihsan al-ihsan nígbà tí jìbìlú wá bèèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam jìbìlú wá ànábì wá fún lésì pé al-insan ìta ń pè ní al-insan adékò tá ń pè ní al-insan òun náà ni an ta'buda Allaha ka'annaka tarahu òun náà ni kó bá alámọ̀rí yẹ̀ débi pé ó máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ka'annaka tarahu bí ìgbà tó wọn báyìí bí ìgbà tó wà wájú rẹ̀ báyìí ẹ̀ǹkẹ́ tí tíṣà bá wà wájú yàn tẹ́ ẹ máa ń kàwé ẹ́ tíṣà nù bá bó ti máa ń bá wà wájú yàn ẹ́ rí pé ẹ́ ti mọ̀ pé tíṣà bẹ́ẹ̀ nù kíláàsì yẹn ẹ́ nígbà tí o bá ti tíṣà ń kíláàsì máa ẹ́ ti máa gbọ́ táwọn ọmọ ọkùnrin yòmùyàn nígbà tí wọ́n wà lọ́jà ẹ̀gá ẹwà àbí ọ̀gá tíṣà lè kó mẹ́ òní ẹ̀wọ̀n kan báwọn nílùú nítorí pé ọ̀gá wà ń bẹ́ẹ̀ ó ti ṣe kí ni wọ́n fara balẹ̀ wọ́n sì ń tó yẹ kí wọ́n máa ṣe àlẹ́bí ní téèyàn bá téèyàn bá ti bá ìjọsìn yàn débi pé kí ni ẹ̀ kò tí ì dépò ìsáà kó bá débi pé gbogbo tó wà lórí wọn ni nítorí pé nítorí pé ní ìbádà ó fẹ́ tó o bá ń ṣe gbogbo ohun tá a pè dáadáa ẹ̀ ọ̀rọ̀ ni iṣẹ́ ni tó bá jẹ́ dáadáa gbogbo àti tó o bá ń ṣe ẹ̀ kó o máa ṣe gbàgbé pé Allah subhanahu wa ta'ala ń yọ kọ́dà nígbà tó o bá ń jìnà sáì dáa náà ṣé á ah, o fẹ́ nǹkan ìkíní yóò á ah, má ti ṣe ìbádà náà ló ṣe o máa ṣe gbàgbé pé ọlọ́wọ́ bá kí ọlá rí ọ ẹ̀yin lámùsẹ̀kùn tàwa kọ́dà tí wọ́n lọ tí wọ́n bá ti ẹ̀ lé rí ẹ̀ kò rọrùn kí o rí Allah òun rí ọ tẹ eléyìí anabi sallallahu alayhi wa sallam anabi fi tẹkẹni anabi fi fa wá padà níbi gbogbo àwọn nǹkan tá a bá ń ṣe kágbà pé ọlọ́wọ́ bá ní kí ọlá wa ẹ mọ kí irun yàrá rẹ gudugudugudugudu ó fẹ́ ní kalẹ̀ nígbà tí ń jọ tó wá di wá dé àbó débi táàrin àwọn èèyàn wà ẹ ìgbà wọn ló ti wá mọ tẹ̀júìdì ibẹ̀ ló ti wá máa pẹ́ lórí rùkú ibẹ̀ ló ti máa pẹ́ lórí sùjúd ẹ́ àwọn ọmọ ogun ha ó mọ̀ ní kùsù ó mọ̀ ní ìpayà Allah subhanahu wa ta'ala tó bá wá dé ní yàrá rẹ̀ bóòlù tẹ́ǹkì ẹ́ bí ẹ̀ bá fẹ́ ṣe wá àti fún yàn tó bá fẹ́ sọ̀rọ̀ dáadáa tó bá fẹ́ pàkíyèsí yàn gbogbo àwọn nǹkan wọ̀nyí a níbi mọ̀ọ́ kọ̀ wọ́tò láti hàn wọ́n tààrà kí ló dé mo fẹ́ ṣe wá sí ẹ̀yìn tí káwọn yorùbá mi pé mo mọ ọ̀rọ̀ sọ ni tí káwọn yorùbá kò ní wá sí ni mí ni àbí àwọn sùhánà wọ́n tààrà torí tiẹ̀ òun náà ní fi ṣe gbogbo àwọn nǹkan báyìí gbogbo tá a bá ń ṣe tá a bá ń náwó fún ìyàwó wa tá a bá ń sanáwó fún àwọn ọmọ wa tá a bá ń sanú àwọn èèyàn tá a bá ń ṣe tààrà tá a bá ń tọrọ báláyìí ní gbogbo ẹ̀ pátápátá mọ̀rọ́kọ́ bá tó láì subhanahu wa ta'ala ẹ̀ ìní lọ́kàn sí Allah subhanahu wa ta'ala ó mọ̀ ó nímọ̀ nípa tá à ń ṣe so a kò gbọ́dọ̀ yọ kúrò níbi kankan tá a bá ń ṣe tó bá ti jẹ́ pé àáfẹ́ yẹn bá kan ojú rẹ̀ Allah subhanahu wa ta'ala ni so látara di eléyìí ẹ jẹ́ ká tara wa jí ẹ jẹ́ ká jí ẹ jẹ́ ká mọ̀ ìfẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo tá a bá wà gbogbo ẹ̀ ní rí wa o ìta gbẹ́dìkọ̀rọ̀ ẹ̀rí mùsùlùmí ẹ̀yìn mùsùlùmí ló pé àrẹ̀fá yóò ti gbẹ́bọ lóru yóò àrùn ẹ̀wò tá sí òtẹ́nà kan bẹ́ẹ̀ yóò wá gbẹ́bọ yóò sì lọ lè gbé kalẹ̀ síkọ̀rọ̀ yóò sáré pẹ́yìn dà ẹ̀yìn tọ́lọ́mọba àlekẹ́ olóòrí ọdún gbogbo ẹbọ tó gbé tó bá jẹ́ òkúta ìkẹyà ọlọ́ọ̀bà àlekẹ́ ọlọ́ọ̀fin hàn ọ́ tó bá gbéyàn bá ní lọ́kàn ni tó bá mọ̀ sí ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá ń rí ọ nígbà tó bá fẹ́ gbé jáde wọ́n fi ẹ eh, eh, tẹ́lẹ̀ fún ọba tẹ̀ rí mi ìbọn ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá orí mi àbí Allah subhanahu wa ta'ala kó mọ́sá ti àlékún àgbéyẹsẹ̀ rẹ̀ fún wa kó fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ìlànà nàbì sallallahu alayhi wa sallam kó jẹ́ ká mọ òdodo إنه ولي ذلك والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك